afọ Allah. Tó bá sọ pé orí òkú títí kọjú mo ṣe máa dé ìlú ìwò máa jiyàn. Subhanallah. Graduation ọmọ lájọ plan gbàjọ máa ṣe lọ́dún yìí kò ń ṣe. kọ́lọ́run bá mi fọ̀rọ̀ kẹ́ ọ. dúpẹ́ lọ́wọ́ náà pé Sisi Quadri ò yá wèrè kọ́ máa máa gbé káàkiri. alhamdulillah. mo dúpẹ́ pé wọ́n torí títí ẹ̀ tọrọ owó lórí Instagram. alhamdulillah. kọ́lọ́run bá mi tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rere. àmín. Sisi Quadri is a good person. Allah torí pé àdúrà ló máa fi jí mi pẹ̀lú voice note lẹ́bí ọ̀dì first gbọ̀dá yẹn ni mo ṣe ń pè àbúrò wọn lọ́jọ́ yẹn pé ní ọ̀dì first láàárọ̀ first ní nine o'clock mo ti pè wọ́n dẹ̀ ní sisi kọ̀dùn green call mi báyìí wọ́n ní kọ́ máa gbé kọ́lọ́run bá mi tẹ wọn sábẹ̀ fẹ́ rẹ̀. àmín. قل هو الله في بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد wàlámù yakunlahu kufuwan ahad. bàbá wa olóògbé ajílẹ̀yẹ. níbi tí sisi kọdù ti kọ́ṣẹ́. olóògbé kọ́fà sisi kọdù yìí. ẹ jẹ́ kí n bẹ ọmọ bàbá wa ajílẹ̀yẹ abdulwasir yẹkìnì ẹ máa bọ̀ láti wá bá wa sọ̀rọ̀ ní ṣókí ọ̀dọ́ yín iléeṣẹ́ yín ilé sisi kọdù ti dìde. Allahu yab'athuhu fi ahsani asalatu fún sí ọlọ́run. sallallahu alayhi wa sallam. kò sí nǹkan tí a ṣe fún ọlọ́run hmm. gbogbo tó lọ́n bá ṣe dáadáa náà ni àmọ́ nígbà tí alájà hamida Ìyámilé kò kú mo rántí pé mo mo kọrin kan fún wọn gbà tí mo sọ pé mo dúpẹ́ pé Ìyámilé kò wá yóò ráyè wá pé ó bímọ ó lọ ilé ọkọ ó lọ London àwọn èèyàn mọ̀ ọlọ́run ṣe orí bẹ́ẹ̀ fún kọ́dírì náà ìwọ̀n tí yẹn wá rí wá ṣe dáadáa lòun náà rí ṣe ọlọ́run àgbàgbọ́ ẹ̀ ọ̀rẹ́ mi tí mo ti mọ́ láti jọbẹ̀ ti pẹ́ ni nígbà àkótó ayé ni kọ́dí lọ́dọ̀ ọ̀làjì àbùlẹ̀kín àdílẹ̀ tó ń jẹ́ bàbá wa so alhamdulilayi pé ibi tó náà parí ẹ̀ ó jẹ́ bí ayọ̀ kọ́lọ́run tó bọ́ ṣe àforíjì fún bisimilayi kúló bisimilayi rahman rahim qul huwa ahad allahu samad lam yalid wa mo kí o jẹ́ kí ọdún jìnnà síra wọn asalatu fún sọlọ. sallallahu alayhi wa sallam. ẹ tó ń ṣe ojú ọba orin kí Dr. Saheed Òṣùpá tọ́jọ́ pé òun ni alukoro wọn iṣẹ́ tiwa bá tiẹ̀ mú Muhammadu Saheed olùmọ̀dá mo tún kí ọ lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ mi ni pàdé mi ni. nígbà táwọn ṣe yẹn ẹ̀mí mi kí ọmọọba adédayọ̀ adéyẹmí. dókítọ̀ dókítọ̀ hmm. mo kí yín dáadáa sàn ẹ̀ka àbọ̀ ẹ jẹ́ bá lọ́dọ̀ bàbá tí wọ́n bá ṣe. admonition ìṣẹ́jú méjì dẹ̀ ni gbogbo tí a fẹ́ lò ń bí tá a bùkátà sí gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ bí wọ́n ti sọ fún wa àwọn náà ń darí wa wọ́n ní wákàtí méjì ni la máa lò ń bí àti lo wákàtí kan ti lẹ́sẹ̀ ju mẹ́ta báyìí kí bàbá wa Sheikh Abdulgani kí wọ́n bá mi ṣe sùúrù ìṣẹ́jú kan sí méjì náà ká kọ́kọ́ kúrò lórí tribute program ti bẹ̀ lọ́wọ́ wa là ń fọ́lò Muhammadu Taofik dùgbòlùdà ọ̀gá ẹ̀ máa bọ̀ ẹ wá bá wa sọ̀rọ̀ ní ṣókí fásitì bọ́ọ̀lù. lẹ́yìn yẹn a máa lọ́dọ̀ ajá ń bàdàn. Ah, àgbọ̀dọ̀ ah, máa ń pe director sisi kọ́ndì sisi kọ́ndì báwọn location tí location bá fẹ́ break yóò dẹ̀ tó mọ̀ fi personal money ẹ̀ yóò mọ̀ fi support producer allah akbar allah akbar.